just a, a Yoruba eulogy and I place out to go. So with sign translation, Yoruba sign translation of it. So thanks as you listening. Kábíyèsí o. Mi re mi do mi re. Ọba tó tó bí àárò. Ejò rere mi re mi re. Ọba rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ bí osùn. Rere Rere dòrere ní rere ní re. Ọba tí ń rọ̀bà lóye o. Rere dòrere ní rere ní dòdò re. Ọba tó lóyún ara rẹ̀. Rere dòrere Tó sọra rẹ̀ lórúkọ. Ní rere mi àgbàlagbà. Yàgbọ́ yàájú ọkùnrin ogun. Ní Òkè ńlá tí ò lè papòdà láíláí. Bàbá mi ni remi ni remi rere. arógun máa sá. remi ni remi dòmí. òwò kẹ̀mbẹ̀ rẹ́bìjà. dòrere dòdòre dò. ta ló tó kọjú bàbá mi. remi mi rere mi rere dòrere. jordan rí ẹ̀ ó sá. mímí dòmí rere mímí. òkúrí ẹ̀ padà sẹ́yìn o. mímí rere mi dòdòre dòrere. ìjì gbọ́ dákẹ́ rọ́rọ́. tòmí mi mímí remi. àtọ́ fi ṣẹ́ oògùn lónìí. remi mi rere mi rere rere mi dòre. àpẹ́ sọ̀rọ̀ Rèmí rèdò rèdò. A tètè sọ̀rọ̀. Rèdòdò rèdò. Tó bá ń bàbá mi. Mímí rèdò rere. A sọ̀rọ̀ nínú iná. Ní dòdò ní mímí. Tó bá ń bàbá mi. Mímí rèdò rere. A sọ̀rọ̀ nínú ìyàngbẹ́ ilẹ̀. Ní dòdò mímí rèdò. Tó bá sì mú bàbá tèmi. Mímí rèdòdò do. rèdò rèdò. Àdàkẹ́ rọ́rọ́ rọ́rọ́. Mímí. tó mi dòrèrè mímí mímí mi dòrè. ẹ̀rù rẹ mà tó mi bà o. dòdòdò mímí dò mímí mímí rẹ mi dòrò. òṣùbà rẹ ọlọ́run ìjáyà. dòdòdò rẹ mímí rẹ dò mí dò. gbanigbani ọlọ́run àsábá. rèrèrè mi. rẹ dò mímí mi. àkọ́dá yé. rèmí mi rèmí. aṣẹ̀dá ọ̀run. rẹ dò mímí dòrè. òmìmì tí ń milẹ̀ ayé dòdòdò mímí re dòre mí. ohun gbogbo wá rí níwájú rẹ. rere mímí mímí dòre. àwa rí fún ọ.